صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على علي إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على علي إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته. Uh, our brothers and sisters who don't understand Yoruba language uh, raise some eyebrows and call our attention to it that uh, we should try as much as possible to summarize without leaving the important aspect of this discussion so far so that our next discourse uh, they will not be at sea when we continue our discourse. I hope they are around, the English speakers, the among the sisters and the brothers. I know if the brothers are not yet around, the sisters are around. Uh, it is very important to look for knowledge in order to live a successful life in this life, in this world. And what is the definition of successful life? The life that will not cost you a regret in the day of Qiyamah as a Muslim. Because as a Muslim, one fact is well known. There, there is life after death. That this life, the life of this world, is a mission. It's a missionary life. We are for a purpose. If we were not here and we are now alive and we know after some time we will no more be here it, it, the sensible thing for any reasonable person is to ask why are we here more so everything in creation is made subservient to mankind is it the ground on which we tread? Is it the air? Is it the water? Is it the firmament? Everything is put to the service of mankind. If everything is put to our service and we are not their creator, a reasonable person should ask himself or herself, who, or who should we serve? To whom should we submit? If everything is submissive to us, to whom should we submit? The reasonable answer is the Creator. But the question also arises, how do you submit to Him? This is very important. This act of submission to the Creator alone is the Islam Allah subhanahu wa ta'ala says, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ I've never created the jinn and mankind except for my service, to worship me, service, servitude to Allah subhanahu wa ta'ala. Allah subhanahu wa ta'ala says, ما أريد منكم من رزق وَمَا أُرِيدُ أَنْ يُتِعِمُونَ I've not had from them any provision. And I've not asked them to feed me anyway. Allah is above that. And that is why Allah says, فَعْلَمْ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ You have to seek the knowledge first. Knowledge of your existence here and to whom do you submit? It is only Allah submission is due. The life of this world becomes a failure, useless, if at the end there is no happiness in the hereafter. maybe if you are in this life. The th correct thinking of a reasonable person is that you prepare for a longer place than a transitory place. Your abode, your home, where you finally settle forever is what you prepare for. A transitory existence. Allah subhanahu wa ta'ala says, A day in the life of earth hereafter is equivalent to 1,000 years of this life. who amongst us is expecting to live that long now? The only being in the history who have lived that long, Prophet Noah and uh, the people before. Since then, everything has been reducing. And that is why the Prophet ﷺ said, أعمار أمتي ما بين الستين والسبعين وأقلهم من يجاوز ذلك. The average age of my followers is between 60 and 70. Very few of them will go beyond that. That is what the Prophet said. Averagely, in Islam, you are not take to account for whatever you do until you are mature. As regards a man or a boy, is around age 15. A girl, anytime she menstruates, some may menstruate maybe at the age of 6, some 9, some 13 or earlier than that or more than that. You have to sleep to rest. In 24 hours, you need not less than 6 hours sleep. Seven, if you refuse to give attention to it, nature has a way of adjusting itself such that you pay for it. There's no way. It's either you foresee and what you refuse to give willingly, you give it unwillingly. That's what happens. If you deduct that from it, you you deduct, you know, the grace you are given from the day from birth to age 15 a reasonable person when you are making calculation you use the lower limit let's say maybe you are expecting to live up to 60 but the time you made some subtractions and addition here and there you will have less than 25 years to live an everlast to work for the life of everlasting eh, happiness or everlasting sadness. Because of that, time matters in the time of a Muslim. A Muslim doesn't joke with time. A Muslim doesn't joke with time. And this is one of those things an average person misuses. Time and good health. Our righteous predecessors, they don't joke with time and they don't joke with good health. When they are in, in good health, they make very good use of it. Because the Prophet ﷺ warned when you have good health, make good use of it as a provision for when you will fall sick. As a Muslim, it has a good advantage. What is the advantage? What you are used to when you are good, in good health, when you fall sick, Allah tells the agent, angels to keep on writing the account as if though you were still working it because Allah subhanahu wa ta'ala knows if you had been sound, you wouldn't have been negligent of those acts. Subhanahu wa ta'ala. So gracious. So generous. Subhanahu wa ta'ala. Our righteous predecessors, they don't joke with time. There is no time they play with. They don't have time for play. In fact, what what most of them say is that when you are approaching 60, النوم عندك sleep with respect to you should be غلبة maybe if it just overtakes you when you are sleeping you have no more time to, to sleep on your bed you have to be alert so as to end well that is the time you find them so seriously involving continuous recitation of Quran, Nawafi, you know, cut, you know, dotting their eyes and crossing their teeth. Because the Prophet ﷺ said, if you make effort to rectify the later day, Allah will forgive you of the shortcomings in the earlier one, the earlier life. And in the end, everything will be written for you to the account of the later day. Sallallahu Alaihi Wasallam. See another generosity of Almighty Allah subhanahu wa ta'ala. Sheikh islam Ibn Taymiyyah, rahimahullah rahmatawasiyah, it's reported that when he goes into the toilet, he will make one of his boys to stand by the door reciting Quran so that he will not waste his time inside the, if he cannot make zikr, at least he should be hearing zikr. Subhanallah. Look at how they think. Look at how they prepare. When one of them was asked, please, I want advice from you How do I make use of my time? You know what he said? He said, Hold on to the sun. Don't allow you to move. As Yoruba we say it, mú ọjọ́ solókùn. Tọ́ọ̀bá lè mọjọ́ solókùn tọmọ yìí pé léèrè eh, bí àwàdà kí lọ́ba alẹ́ dà sọ. Allah subhanahu wa ta'ala yetlubuhu hasisan. The night, each of the day, unnoticed, you know, as if though nothing is happening. When did we observe our Fajr Salat? Zuhr is approaching. Before you know what, you just find that you have been called to come and give account. End up. Time up. Because no one knows the time, when, where, what is the best thing for an, a, a sensible person to be ever ready. That is it. Ever ready. You don't waste your time. You don't waste your time. You don't waste your energy. Don't get it dissipated. That is why the companion, some, some of the scholars say that if you are actually conscious of your time and you want it to be blessed, don't recite less than five juzul in a day. If not, you are a mess up. how? That is, average of what? One one juzu after salat. Or at least two juzu, three juzu ajza in the day and the rest two in the night. With that, within six days, you finish the completion of Quran. Not the Ramadan, Ramadan affair as most of us do, subhanAllah. And that is why it becomes very difficult to do much in Ramadan because you are not used to doing it. And that is why after Ramadan, you go back to the old lackadaisical attitude because the body is not used to it. Subhanallah. This is it. The life of hereafter is the life. La hayawan is the true life itself, which one should prepare for. And that is why the Prophet Allah subhanahu wa ta'ala says. فمن زهزه عن النار وادخل الجنة فقد فاز whosoever is saved from entering hellfire and is finally made to enter Jannah that is a successful one whosoever has not reached that oh has not cannot say he's successful or she's successful someone died during the time of the Prophet sallallahu alaihi wasallam and Aisha, our mother, the mother of the faithful Aisha radiallahu anha, was saying to the, in the presence of the Prophet sallallahu alaihi wasallam, "Matat fulan wastaraha." She said, "So so so person has finally died. She has gone to rest." The Prophet sallallahu reacted. He said, "Innama istaraha man ghufira lahu." It is one who Allah has forgiven who will not go to hellfire, who will go to Jannah, that is at rest. If you have not got that certificate to be in Jannah, you are not at rest. No peace for you. Subhanallah. Because of that, one has to be upright and sit tight. How do you sit tight? That is why this scholar, may Allah subhanahu wa ta'ala be compassionate to him, has written that small book, Kitab al-Akhdari. is the first statement he made there? That is why we say we should press Kutubi to give us a copy each. He can even get us the English translated one or Yoruba translated or Hausa translated, when we are reading it, you'll be following up because it is a very important book of guidance that explains so many serious things in nutshell. We deliberately used taking this book because if you bring a book, you know, which is very popular among the scholars, this is now a global global village, they say, no, he's bringing the book of Saudi Arabia to read here because, you know, he's their agent now or something of that nature. He's their paid agent. They are paying, you know, so many things will happen there. But no, the book we are used to that did the magic earlier on and that the teachings need is still very much relevant to our situation. What is the first thing said nisbu awwalu ma yajibu ala al-mukallaf the first thing that is compulsory on every mature person if he's a man minimum of 15 years a maximum of 15 years if he's a girl maybe 9 maybe 13 depending on when she sees a menstrual period Before then, you must have been getting yourself ready. Because when Allah subhanahu wa ta'ala says, وَإِذَا قُمْتُ إِلَى الصَّلَاةِ فَاقْسُلُوا وُجُوءَكُمْ and all that, when you stand up for salat, perform ablution. Is it when the adhan, when the, uh, when the takbiratul ihram is being made that you now perform ablution? La. What is saying that? When the time for salat reaches, make sure you have already got prepared to observe it. That is, when you are about to be mature, make sure that you've already you already know what to do when you, when you are mature. The scholar says, أول ما يجب على المكلف تصحيح إيمانه. The first thing that is important, that is composed on every mature person is to make sound his faith in Allah. You are here. You were not here before. After some time, you live here. The, the being who has made you to be here is the creator, Allah. You are not the only created. There are other creatures, and you are going back to Him. How do you interact with the creature? Creatures, other creatures. How do you interact with the Creator Himself, Subhanahu wa Taala? And how do you interact with your own self itself? These are very important. Very important. To know that Allah exists is one. is over and above everything up. He knows what we conceive, He hears what we say, and He sees what we do. We are being encompassed by Him, subhanahu wa ta'ala. We must get right also the articles of faith, what are they? the existence of Allah subhanahu wa ta'ala with his attributes, lofty attributes and lofty names. You believe in the angels who are the emissary between Allah subhanahu wa ta'ala and mankind. Believe in the books revealed for guidance. Allah subhanahu wa ta'ala says, when he was bringing down our forefather and mother down that فَإِمَا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدَى فَمَنِ اتَّبَعَ هُدَيَّ فَلَا يَدِلُّ وَلَا يَشْقَى فَمَنِي اتَّبَعَ هُدَيَّ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِ وَلَا هُمْ يَحْزَنُونَ عليهم ولا يحزنون Allah subhanahu wa ta'ala has been, he made a, pro, pro, a promise. Go back, go down to the surface of the heart. My guidance will be coming to you. Whosoever follows my guidance will not go astray and he will not be wretched. Whosoever follow my guidance will not be sad in the end. This tribulation came down. As time goes on, when the prophet go when people deviate. Allah, out of His mercy, bring another prophet with another book, an injunction, depending on the area of deviation of the people. But by the time the Prophet ﷺ was coming, the life, uh, world has become, you know, almost a global village. Everything they do everywhere as Yorùbá we say ayé ti lu jára wọn. The source, the cause of the disease is the same thing. Medically, doctor, when a disease manifests in so many ways, but the virus that causes it is the same. I think it is the same antibiotics that you use to clear everything. That is it. Simple. The cost of deviation of mankind is the same thing. Not following, applying the word of Allah subhanahu wa ta'ala to existence. Allah subhanahu wa ta'ala sent down a book to integrate what is past and through a single person, Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. And Allah subhanahu wa ta'ala has been very explicit about that. Allah subhanahu wa ta'ala says, inna dina inda Allahi al the only way of life that guarantees and ensures success in this life and hereafter is that that preaches submission to the Almighty Allah alone. In everything we do, we must make him who? Our adjudicator, whose injunctions must be followed, and it has to be through only one person in order to make it easier and to make it standard. And that is why Allah subhanahu wa ta'ala says, وَمَنِ اتَّغَى غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ Whosoever takes to another a way of life other than Islam, Allah will not accept it from him. وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ In the hereafter, he will be a loser. He will be among the losers. We seek refuge in Allah against that. The books. As a Muslim, when you believe in Quran, you already believe in all other books because Quran has already contained all the books before. And one prophet, sallallahu alayhi sallam. when you believe in Muhammad, sallallahu alayhi sallam, you've already believe in all other prophets because you must believe in all, whatever he says and whatever he does, he did. Whatever he said and whatever he did. Disbelief in him tantamounts to disbelief in all because there is no prophet of Allah subhanahu wa ta'ala except that he predicted the coming of Muhammad sallallahu alaihi wasallam. That is why the Prophet sallallahu alaihi wasallam said, لا يسمع بي أحد من هذه الأمة يهودي أو نصراني ثم مات ولم يؤمن بما أرسلت به إلا كان من أصحاب النار أو كما قال رسول الله صلى الله عليه وسلم The hadith is in Sahih Muslim. No one is, no one on, knows of my imagine that Muhammad sallallahu alaihi wasallam has come. Be such a person, be a Jew or a Christian, so then die without believing in what I Muhammad sallallahu alaihi wasallam have brought except that such a person will go to hellfire. So it is not issue of Islam and other religion. La is Islam or hellfire. That is it. Because there is no prophet out of the prophet before who preached anything other than Islam. All of them preach Islam. Submit to the injunctions of Allah subhanahu wa ta'ala. And all of them pre predicted the emergence of the Prophet sallallahu alaihi wasallam. That is why the Prophet sallallahu alaihi wasallam, as he was at, he said, he was in between sleep and being awake. You know, sometimes you are in that state. You you, not, you are you are neither asleep, and uh, you know you are not fully awake. said, someone was standing by my head and another one by my feet. And the, one of them was telling the other, give our man who is lying down the similitude of himself. Hmm? Soften both again. Tell him, give him the similitude of himself. Prophet ﷺ said, the one by, this, by his feet now started that, O Muhammad ﷺ, your similitude and what you have been sent with is just like a similitude of a king. The king has a palace, and in the palace there is a room. In the room, there is a dining. In the dining, there are assorted foods and drinks. The king now sent a messenger to invite the people. Whosoever answer the call of the messenger will enter into the palace. If he enters into the palace, we get access to the room. And when he gets to the room, he will get to the dining. If he is able to get to the dining, he will be able to enjoy the preparation in it. The Prophet ﷺ kept quiet. He said, Muhammad sallallahu alaihi wasallam, let us now interpret to you the similitude wọn wá dáadáa àwọn ò tù fún ẹ. Is this a parable? We are not leaving, we've given you the parable, but we are not leaving you to interpret it. We've been sent to interpret it as well. Said that king is Allah subhanahu wa ta'ala. Said that palace is Islam. That room is Jannah. said, And you, Muhammad, sallallahu alayhi wa, alayhi wa, sallam, you are the messenger. Whosoever answers your call will enter the palace. Whosoever enters the palace will do what? Enter the rooms. And whosoever enters the rooms will have opportunity of enjoying what is in the dining. Then the angel said, The one at the head is Jibril, the one at the feet is Mikael. Alayhi salam. Mafhum al-Makhalafa, whosoever doesn't answer the call, what, who is he? A castle. And because he never entered, he never answered, will he be able to enter the palace? If he doesn't enter the palace, will be able to enjoy what is in the room, in the dining? You go to hellfire. That is it. It's very simple. When you get this, you know that your struggle is between struggle for either hellfire or Jannah. That is why the Prophet ﷺ said again, Man khafa at leisure. Whosoever is afraid of calamity that will befall will be painstaking. Whatsoever Al-Jannah. The commodity Allah subhanahu wa ta'ala is offering for sale is very expensive. Let us give a, a similitude of the expensiveness. The Prophet ﷺ said, The place where you put your shoes in Jannah is better than what is in the heavens and the earth. Subhanallah. There when we are talking of uh, structures now, it is before you talk of Lagos. Now you talk of Abuja, when you go to Maitama, when you go to Wuse, you see structures that will, that you, that will make you, subhanallah. Huh? When someone is having a house in almost an a structure in almost an hectare of land with everything in it. That is not up to a place where you put your shoes in the in Jannah. Subhanallah. These are the account the Prophet ﷺ gave to the companions or the anhu, that made them forsake this world and say, What is there? Let us struggle for that. And they were struggling for it as if though They were seeing it because the Prophet already did what? He already described it to them. When they are in the battlefield and the enemy think they are using their sword, the, the companions of the Prophet will be smelling Jannah from the edges of the sword. SubhanAllah. Because of what? Because of their the extent of their faith, of Iman. Radiallahu anhu. That's why there's no way you can catch up with them. The Prophet ﷺ said, a mood is a measurement. What is a mood? And as a grown up, four is what? Four handful, two handful, four of it is what? Is it for one? Huh? Mud. Is one. Is one. For Isa. <laughs> mud. He said, a mud of any grain given in sadaqah by these people, the companions of the Prophet ﷺ, <laughs> if you give out of sadaqah, the size of food is great is bigger than Oluma or oh, Zuma in gold you will not catch up with them subhanahu wa ta'ala subhanallah because of, without them can we even smell Islam no. they sacrifice their life for our own well-being for Islam to get to us. Allah invited them and they answered the call of Allah. That is it. These are the companions of the Prophet. They got that vividly. They believe. What, what gave them that? Belief. And that is why, with that belief, Allah gave them the most expensive thing. What is that? A Jannah. Salatullah al-Ghaliya. Allah, Jannah, no. Uh, in fact, he gave some certificate before they left here. So Abu Bakr to Jannah. Umar to Jannah. Uthman to Jannah. Ali to Jannah. He named them ten. Then he said, all those who fought the battle of Badr, let them do whatever they like. The Jannah is certain. Subhanallah. If it were you or I, we would misbehave. But nevertheless, these people were very committed still, till the end. One of them, Abrahman bin Auf, anhu, he was about to eat. It was a delicious meal and that. He broke down in tears. He was asked why. He said, Am I not taking out of that enjoyment here? Because Allah says, thumma latus'alunna yawma idhin 'anil na'im. Say, huh? Am, am I sure it is not part of it that I'm enjoying here now? So that's what, this is their concern. Because they are more concerned with hereafter, Allah made this life easy for them. Whosoever makes the concern, makes is his or concern hereafter, Allah will make this life easy for him or her. من جعل هموما هما واحدا هم المئات كفأ الله سائر أمومه Whosoever gathers all his concern and make it one, the concern of hereafter, Allah will be sufficient for him in other concerns. What bothers is that ah, what I'm about to embark upon now, what will be the consequence in the hereafter? So you are painstaking, you are concerned. You don't want to be disgraced by Allah in the day of Qiyamah. So you want to make sure you do things properly the way He has dictated through the Messenger. Sallallahu Alaihi Wasallam. Allah will give you way out. And that's why Allah subhanahu wa ta'ala says, Man yattaqillah yaj'al lahu makhraja. ويرزقه من حيث لا يحتسب ومن توكل على الله فهو أصل. Very clearly, this is the, what these people did. What was their number? But Allah subjugated the world to them. They were controlling the world. They were controlling the world. And the Prophet ﷺ made a warning. He said, yushaku it is about to happen and alaykum al he said various nations will swarm on you the muslims kama tatadaa al ila qas'atha the way people swarm around delicious meal you want to tear it from whatever is the sweetest. Abi? That is it. The companions were surprised. Muslim? Is it possible? But you know, because the Prophet ﷺ said it, they knew it was going to happen. Then they asked, "Our أَوَمِنْ قِلَّةٍ يَوْمَئِذٍ نَحْنُ يَا ya اللَّهِ Is it because of our small number then, oh, the Prophet of Allah sallallahu alaihi wasallam? The Prophet sallallahu alaihi wasallam said, no. بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل You will be in multitude that time, but your multitudeness will be useless, just like those, you know, foam on top of a a, a, a, a moving a moving water in the gutter àwọn àwọn oríṣiríṣi nǹkan tágbàrá máa ń gbé lọ bíi epo rèké nǹkan kan àwọn oríṣiríṣi ajẹpọ ẹ̀pà epo kínní oríṣiríṣi nǹkan kan pé tí òwú ló mà eh, ń gbá lọ you are surprised your multitudinous will be useless. The Prophet ﷺ went on to, say, to come explain. Say, "Wale وَلَيَنْزِعَنَّ مِنْ صُدُورِ عَدُوِّكُمْ رَهَبَةً مِنْكُمْ Allah will remove from the minds of your enemies the fear and reverence for you. Why? The Prophet ﷺ say, said, وَلَيَكْذِفَنَّ اللَّهُ فِي قُلُوبِكُمُ الْوَادِ Allah subhanahu wa ta'ala will put in your mind, Yorubas we call it irewesi. That is, you know, you know Yoruba sometimes is richer than English language because when you want to translate irewesi, is it cowardice? Abi weakness? Eh? Eh? Laziness? Eh? eh. But by because do you know why you can't get one word? because you, you have to translate it with many words in order to get correct one. Eh? Eh? You don't have the courage. You, you are you are a coward. You know. You don't care. It's, it's not. Abi, and to you, <laughs> your body. ẹni tí wọ́n fọ́ bàbá rẹ̀ létí tọ́ba yẹ kọ́ ọmọ gidi bọ́ba yẹ pé fún yóò gbà lẹ́yìn sọ pé a ah, ọdún tọ́ba yìí ah, that's it ẹ eh? bàbá wọn lọ fọ́ létí it's no more so the prophet sallallahu went further to say he said they asked him what will what is this irreversible he said حب الدنيا وكراهية الموت love of the life of this life of this world that is meaningless that will soon that is ephemeral and your your abhorrence of death you don't want to die because of that you are not prepared for it The Prophet said two things. Mankind hate them, but it is the best thing for them. Mankind hate littleness of means. Whereas littleness of means is better for him than accounting the day of Qiyamah. Prophet Sulaiman sallallahu alayhi wa alayhi. He has gathered nothing, he gathered nothing but halal. The Prophet sallallahu alayhi wa sallam said, when other prophets are already in Jannah, he will be there giving account. He will give account for half of a day. That half of a day is equivalent to 500 years of this life. That is the Prophet of Allah sallallahu alayhi wa alayhi. That's what he said. He said, we abhor littleness of means, and it is better for us than accounting. And what is the other one? al The people want to, they don't want to live, but it's better than, for them than fitna. What is fitna? To lose your deen. To lose your deen is fitna. That is the fitna. when you, you don't have direction any longer, you have lose, you know, the track of how to have Allah's mercy. You are finished. Before it gets to that level, it's better for you to do what? To go when you are still okay. That is why that is the importance of that supplication given to the Prophet Sallallahu Alaihi Wasallam. It was directly given to the Prophet ﷺ. What was his supplication? The Prophet ﷺ said, رَأَيْتُ رَبِّي لَيْلًا فِي أَحْسَنِ صُورَتِ I saw my Lord last night in the best of form. Very beautiful form. I can't. Why? Because it is not the vision of here. It is what? The vision of mind. The mind sees things clearer than the the eyes because the eyes like me now I have to use glasses to see something <laughs> yeah, some of us but the, the mind sees it clearer the essence is relative the Prophet ﷺ said Allah now has me Ya Muhammad sallallahu alaihi wasallam أتدري فيما al في الملأ fi في في الملأ ala. do you know what the angels are making disputation or discussing over in the heaven قلت لا I said oh Allah I don't know فوضع يده بين ثدي حتى وجدت ردها بين كتفي فعلمت ما بين السماوات والأرض سبحان الله Allah subhanahu wa ta'ala now placed his noble hand on my between my shoulders. With it, I could feel the coldness in my breast. Immediately, I knew what was happening in the heavens and the earth. Then Allah asked me again, أتدري فيما يختصم فيه في الملأ الأعلى Oh Muhammad صلى الله عليه وسلم, do you now know what is, what the angels were discussing in the heaven? I said, yes, Allah. في الكفارات وفي درجات. They are discussing those things that enhances atonement of sin and those things that makes you go high in rank with Allah subhanahu wa ta'ala. فَأَمَّا كَفَارَات As for those things that enhances atonement, for فَإِذْبَاغُ الْوُدُوءِ Al Makari. Completing ablution even if the weather is very cold. To understand that very well, as we used to say, we always say, you need to experience the cold of Medina. That of Jaws is nowhere when it comes to the cold of Medina. When you put the water down, very cold water, within two or two minutes, you find it become very cold. The hot water will become very cold within two minutes. Very cold, harsh, cold weather condition. Despite that, you complete your ablution. It atones for the sin. Generally, performing ablution cleanses you of sin. But that one, when the weather is cold and you make sure that you perform ablution completely, it atones the sin further. further. ومشي إلى الجماعات بالأقدام walking from your abode to the masjid to the masjid for salat as you take the right leg, Allah raises in yarank. As you take the left leg, Allah cleanses you of your sin. It's very important. It's a means of atonement. ومكثوا في المساجد بعد الصلوات immediately you finish salat you don't just bounce out immediately no you sit down and make the necessary adhkar the more you stay in the masjid, the more the angels supplicate for you. Oh Allah, be compassionate with him. Oh Allah, forgive him. Oh Allah, his is affairs. When the Prophet ﷺ said, Allah subhanahu wa ta'ala told the Prophet ﷺ, صدقت يا Muhammad. Oh Muhammad, sallallahu alayhi wa alayhi you are talking the truth. And Allah subhanahu wa ta'ala continues, من فعل ذلك Whosoever always complete ablution, whatever the circumstances be, and goes to the masjid to observe his salat and stays, not rushing out of the masjid. wa mata عاش wa kana بخير وكان من ذنوبه waladati wa ummu. He will live a good life. He will die a good death. and he will be absorbed of his sin just like that of a newborn baby just delivered by his mother. Subhanahu wa ta'ala. Then Allah says, Fala tansa dubra kulli salat. Don't forget to, oh, don't ever forget. After each salat or in each salat, antakula, to say this, ala umma, O Allah inni as'aluka fi'l al-khayrat o Allah let me be full of doing good all the time wa tark al-munkarat and let me be full of abstaining from what is forbidden wa hubb al let me be full of love for the half not those who don't have wa an taghfir وترحمني وتتوب علي and I also ask you O oh Allah to forgive me to be compassion, compassionate with me and accept my return to you my repentance فإذا أردت هذا بيت القصيد فإذا أردت بعبادك فتنة if you now wish to destroy your servants by making their deen, you know, making them lose focus. People don't care again of the hereafter. Ah, have you ever been there? Subhanallah. Kalmatul kufr. It is kufr. What is the meaning of that? You are doubting the, the existence of the hereafter. the in Surah Al-Kaf, the two people who were discussing, the other one who said, no, I don't think uh, there will be time for any account at all in the day of Qiyamah. What did the other one say to him? He said, أَكَفَرْتَ بِالَّذِي خَلَقَكَ مِن تُرَابٍ ثُمَّ مِن نُطْفَةٍ ثُمَّ سَوَّاكَ رَجُلًا It means that when you disbelieve in any of these aspects of Iman, you are a kafir. Even if you are observing salat, even if you are fasting, you are already you are already out of the way. And that is why the Prophet ﷺ said, لو أنفقت مثل أحد ذهبا في سبيل الله ما قبله الله منك حتى تؤمن بالقدر وتعلم أن ما أصابك لم يكن ليصيبك وما يصيبك لم يكن ليخطئك ولو مت على غير هذا لدخلت النار subhanallah or kama qala rasulullah sallallahu alaihi wasallam if you were to spend the size of gold in gold in the part of Allah on the part of Allah Allah will not accept it from you until you believe in predestination that whatever afflicts you wouldn't have missed you and whatever missed you wouldn't have afflicted you if you die not making this firm in your mind, you will enter hellfire. Subhanallah. So you can't just say, ah, have you ever been there before? Anything, information given by the Prophet Muhammad sallallahu alaihi wasallam, you mustn't doubt it. When you doubt it, you are a kafir. You don't joke with the deen, shi'ar of the deen. That's why one has to be very cautious. You know, you see someone and you say, ah, Ewele, which one is this? Some even went further. Tó bá jẹ́ pẹ́sìn ni, ètí wọn ń bẹ lágbọ̀n ewúrẹ́ yẹn ń Kalamu Fazi, if it is deen, what will you call the one, you know, with the he goat? Subhanallah. Istiza. When you make mockery of religious symbols, you lose your Islam. It's very important. You guide against all this. You know, when you make this statement casually, jokingly, is a big mistake you don't understand. A mark, a dent will be made on your soul. If you quickly realize you make istighfar, you stop, and you do tawbah, that uh, stain will disappear. But if you don't quickly do that, what will happen? It will mix with your mind, little by little. Without you knowing, you will be very lackadaisical in the matters of the deen. You will not care much any longer You know, you'll be defending your desire and uh, indefensible. In the end, what will happen? You will have audacity to even make reckless incursion into the limits of Allah subhanahu wa ta'ala. And what happened? Once you do that, it is express one way route. Thoroughfare to where? Hellfire. Waliyahzubillah. That's why one has to be very careful. Believe in Qadr. We believe in the punishment of the grave. You believe in the Prophet. These six principal things you have to believe in them. Allah, as it befits the understanding of the deen, the angels, the books, the prophet, punishment of the grave, and qadr. It's very important. And you keep your track. Be on the track of those who Allah subhanahu wa ta'ala says, رضي الله عنهم ورضوا عنه Allah is pleased with them and they are pleased with what Allah has given. You keep that track. Because living that path gets you out. How? The Prophet ﷺ said, إن أمة قبلكم تفرقت wa اثنين fil فرقة اثنتين وسبعين في القتل كلها في النار إلا واحدة the, the, the people the community before you they were divided in different sects into 72 sects all of them will go to hellfire except one those who kept the track of the prophet who came to them then it said والذي نفس محمد بيده I swear by he in whose hand is the life of Muhammad sallallahu alaihi wasallam. Inna ummati hadhihi, even this my own ummah, my community, la taftariqanna ala salati wa sab'ina firqatan. They will be divided into seventy-three sects in blamable inclination. Kullu fi nar. All of them will go to hellfire. Illa wahida, except one he was queried father. which one? He said, Ma ana alayhi. The one that the save, the sect of salvation, is the one is upon what I am upon today. Wa ashabi and my com companions. والذين هم على الأثر والذين هم على الأثر والذين ala al الأثر and stop. Those who stand on what I'm on today and my companions and those after them and those after them and those after them and it stopped. That is why Imam Malik rahimullah rahmatan wasa said, if anything crops up in your age and you don't see it in the matter of the deen, in this generation mentioned by the Prophet sallallahu alaihi wasallam, don't have the audacity of doing it because If you do, you are going out of the, of the route. May Allah save us. That is why it's very important all the time to find out what was the way it was handled in the people, by the people before. One of the eight is one example, simple example, because it matters a lot. The people before don't do demonstration. It is part of khuruj al-hukam. Let demonstrate. It's not part of our way. What do we do? You make delegation. You make delegation, strong delegation of leaders in the society to the people in authority. This is our concern. This is our view. This is what we want you to look into. And one again, you must do it you must always pray for the people in the authority. one of the righteous predecessors was asked, which one is more important, to pray for oneself or to pray for the people in the authority? He said, no, to pray for the people in the authority. Why? Because if I pray for myself, the goodness will be for me alone. But if I pray for the people, people in authority, the goodness will spread around and I will have a share out of it. Subhanallah. Look at how they reason. Wisdom. Wisdom. Yes, people of wisdom. That is it. Because we don't copy things. We don't just fall for because people are doing it, we do it. La! Is it in our way? Because Allah subhanahu wa ta'ala has been very explicit in it. That وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا Allah has made you a model community to be followed. And your model is the Prophet ﷺ himself. You don't follow others. You follow your own way because you are to teach humanity how to live. Uh, that's why one of our sisters from Yemen, Mutawakil, she was given a Nobel Prize for peace because of her efforts. Hillary Clinton was there, and so many important ladies of who is who in the in the world, in the Western world. And he went to collect that Nobel Prize in vain, covering her face. After they gave her a Nobel Prize, you know the Western world think they are free. They can ask anybody anything, anywhere. So they asked her with your level of education and civilization, why are you in this attire? wọ́n ti ọ̀pá bọ̀sà wọ́n dẹ̀ rí tí wọ́n fẹ́. She said, humanity started with nakedness. It was nakedness that we know people with development started coming and they started using leaves, skins, and all that until it now gets to the level of wearing clothing. This, my attire, is the peak of civilization. Anything less than it is going back to the original barbarism and primitivity. They've, all of them went back and look at her again. Come on, George Arawan ẹni tó bá wà civilized àtẹni tó bá wà uncivil uncivilized. so that is how a Muslim should be. That's how you should be proud of what Allah subhanahu wa ta'ala has dashed you through Muhammad sallallahu alaihi wasallam. It is not out of your making. Wallah, hidayah, guidance is not out of our making. No. That's why you should be thankful. How do you express that thankfulness to Allah subhanahu wa ta'ala? By being committed and fair? It's very important. A Muslim should keep to this. It's very important. When you leave the path, man akhta tariqa dalla, you go astray. And that's, that's very important anytime you leave the path, you are grazing in, you are grazing near the forbidden area. And that is why the Prophet ﷺ al-Halala إِنَّ wa بَيِّنْ al-Harama bayyid." What is permissible is clear. what Allah has made permissible when you do it because Allah has made it permissible even if it is eating you will have reward huh? what Allah has made impermissible when you leave it because you know ah <laughs> you are rewarded wa inal harama bayyin whatever what is forbidden the Prophet said is clear Is it halal to drink wine? To take alcohol? No. Is it halal to do zina? Even in, even in, in, in, the, in the primitive religion, it is well, even among animals. You see, this is the issue. The Prophet now If you leave what is forbidden because Allah says it, you should leave it, you are rewarded. The Prophet ﷺ now said, Between them are some, I fear that ambiguous. لا hmm? يعلمهن <laughs> كثير من الناس so many people don't know them you have to go to the scholars to ask what is the meaning of this what is what if I do this I don't understand this because you don't go you don't just embark on anything until you have explicitly asked what is the injunctions of Allah on it it's very important when the Prophet ﷺ said it's just like a shepherd who grazes near the limit of other person's farm. Before he knows what, he will enter into the farm itself. He said, the Prophet ﷺ said, every king has got his limit. Agbalare, rẹ̀ tí Don't go beyond this of. And the Prophet ﷺ said, that limit of Allah is what He has forbidden. Don't ever you do it. It is not by coincidence. The Prophet ﷺ went further. Secondly, there is a lump of flesh in, this, in the body. If it is sound, the body system will be sound. If it is corrupt, the body system will be corrupt. Then he said, listen attentively. Allah, listen attentively. That lump of flesh is the mind, the soul. Allah subhanahu wa ta'ala said, قَدْ أَفْلَحَ مَنْ زَكَاهَا Whosoever makes it sound and purifies it is successful. How do you purify it? By getting it occupied by consciousness of Allah subhanahu wa ta'ala. وَقَدْ قَابَ مَنْ دَسَاهَا And whosoever doesn't care, <laughs> if you don't care, Allah will not care where He puts you. SubhanAllah. That is it. وفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون أم لكم كتاب فيه تدرسون أم لكم, أم لكم أيمان علينا بالغة عند الله ها إلى يوم القيامة سبحان الله ومن أصدق من الله قيلا He said the one who has submitted to our laws willingly in expectation of our mercy, do we treat him the same way we are going to treat a corrupt, vile, and uh, a spreader of evil on the surface of the heart? How do you make, what type of judgment is that? Or do you have a book that gives you that audacity in that your corrupt belief? Or you've got a guarantee on us of a vow that in the day of Qiyamah you will be left without being judged. <laughs> Subhanallah. ومن أصدق من الله قيلا ومن أصدق من الله حديثا who, who is the better speaker of truth like Allah subhanahu wa ta'ala who is a, who is a better presenter of expression like Allah no one Prophet ﷺ says, when a servant trespasses the limits of Allah, a nokta, a dot, black dot, will be made on that soul. If he leaves it, Ask for Allah's forgiveness, that is two. And repent, that is go back to Allah with lofty deeds in order to, you know, because there's no way you can pay for the last, what you have missing. Because <laughs> what you think, the time you are using to pay for what is missing has another assignment in itself. When you dig a hole to fill another hole, what are you doing? You're creating another hole. That is it. That is why the best thing is just to keep upright. You leave it, disobedience to Allah subhanahu wa ta'ala, you ask for his forgiveness for your trespass, and you go back to it with lofty deeds. The Prophet ﷺ said, when a, a servant does this, the stain, the black dot will be cleaned. And when it is cleaned, the system will be okay again. You will start. But if it continues, what happens? Subhanallah. Uh, Umar bin Khattab radiallahu anhu was asking the companions, Have you heard of any issue, any statements of the Prophet ﷺ on fitna, trials and tribulation that will affect people in the matter of the deen? Some companions said yes. Then Umar radiallahu quickly warned. He said, no, I'm not talking of the trials and tribulation from our family, from our looking for means of livelihood and all that. I mean, Uzaifa said, I know what you are saying. I heard him when he said, تُعْرَضُ الفتن على القلوب كالحصير عودا عودا He said, all forms of trial, kufru, shirk, ma'asi, shahawat bidah will be made tantalizing to the soul the way you spread a mat in when the way the mat makes a mat on your body when you lie down on a bare mat without covering your system. Eh. He said, when the soul tends towards it to accommodate it, a black stain is made. As the black stain is made, it changes the thought, the reasoning. No, when you say, ah, what is wrong about that? Let me give an instance. Hmm. Someone had an outfit. He made it a social media affair because it is social media affairs, both Muslims and non-Muslims were involved. Allah bring a test for the owner of the outfit. You know what is the test? Majority of the Muslims who are there, they cannot afford to pay regularly what he was demanding. Those who were paying regularly and even demanding for more packages, We are the non-Muslims. So he, he gave an instruction, he gave an instruction, and uh, the, a Muslim said, Insha'Allah. You know what, is, what the reply? Say, don't bring religious issue into this group. Don't say Insha'Allah, because there are other, other people too who, subhanAllah. there was a correction immediately that, look, oh, the little you are collecting for this Muslim from their sweat will fetch you more barakah than what you think you are getting from the other one. He said, no, I know that. What I'm looking for now is money. Subhanallah. Well, it's fitna. Fitna, fitna of shower. Ah, okay. A brother be in a big way to an elderly person. Just because the elderly person is not an alim. He's not an alim. The brother, where he, he speaks Arabic and he can read books in Arabic, because of that he thinks he's learned. He misbehaved big way to this brother, to this elderly person. He was asked, ah, go and apologize. He said, no. Al-ilmu ya'lu wa la yula alayh. Subhanallah. He said, no. Knowledge is always above. You can't bend knowledge. I say, Wallahi, I'm swearing by Allah. You are a compound ignorant person. You are not learned. If you had been learned, you would have given this old person his due. Because the Prophet ﷺ said, لَيْسَ مِنَّا مَنْ لَمْ يجل كبيرنا ويرحم صغيرنا ويعرف العالمنا حقه is not part of us who doesn't he who doesn't respect our elders or compassionate to our younger ones this old man has been very compassionate to you ويعرف العالمنا حقه he has asked you, you know, giving you your respect by asking you some questions on the matter of the deen. You are not reciprocating. You are demonstrated that you are a compound ignorant person. He accepted not because he agrees with me, but because eh, òkúta mo kọ́kọ́ jù síná mo mú in tọ́jú irin tí màá fọmọ lórí dáadáa tọ́ba tán pọ́npọ́n lórí èèyàn èyí tí ì fi kàn ní kò tí ó wọlé tán pé mo ti gẹ̀ẹ́tì rẹ ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ni this is the disaster we have in the society people travel to the concert you know because Allah subhanahu wa ta'ala bless you with little understanding you need you know all you are better than all so that anybody start to can get a bit that thing can quarrel la that shows you don't know anything why because knowledge makes you what humble There is no being ever described with humility, the humility of the Prophet and is the best of creatures, more than any, anything. Allah subhanahu wa ta'ala says to إِنَّكَ لَعَلَى خُلْكٍ عَظِيمٍ He said, إِنَّ وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا Ah, my bounty on you, O Muhammad sallallahu alayhi wa sallam, is much mo parí iṣẹ́ sí ọ̀la because of that Allah subhanahu wa ta'ala said kadi lakum fihi uswatun hasana this is a perfect example for you that is it it's very important these are issues when if there is a better understanding in the society there should be progress huh? one who is more learned should be well more behaved. Any knowledge which is not associated with good behavior, for zero. This is very important as a Muslim, and that is why the teach, the scholar continues. He said, and seeking tawbah when you trespass limits of Allah ويجب عليه التوبة It's compulsory on every every matured being to always seek repentance. Go back to the way of Allah when you have left it. The Prophet ﷺ said, In a day, I will ask for Allah's repentance not less than 70 times in a day. This is just to teach us because he's well guided. Allah will not allow him to go astray. He even has angels guiding him. And the teacher said, once your attention is being called to mistake, accept it immediately. As we used to give examples all, all the time, to whom is Salat sent for us? The Prophet ﷺ, he made a mistake while he was observing Zuhr or Asr. He did two rakah and did taslim. <laughs> Other companions, because there were issues before that salat, and the Prophet ﷺ was annoyed, they were afraid to call the attention of the Prophet ﷺ to it. Zul day, one of the companions said, Ya Rasulullah sallallahu alayhi wa sallam, made, is it a mistake or salat has been reduced? The Prophet said, salat has not been reduced and I never made mistake. He said, hey, eh, eh, if salat had not been reduced, then you have made a mistake. Ah! Other companions were, were confused. Ah. An issue cropped up before salat. We are praying to Allah to dull that tension. You are not bringing another one. But what did the Prophet say? He said, was he saying the truth? The congregation said yes, he was saying the truth. The Prophet said, okay, let's get up. He brought two and do such the sound. And he said, I'm a human being like you. I can forget. Sallallahu Alaihi I can make mistake. Yes. The area where he's not a woman being like yours is that If he makes mistake, Allah will not leave him on it. Allah will bring it, something to correct it immediately so that we will not go astray. Inshallah. Unlike the rest of us. But our the rest of us, anytime you find your attention is being called to issues, sit down and reflect. Don't just feel, ah, ah, wọ́ọ́ sẹ́ni ẹni sí wọ́. No. With that, <laughs> you are setting yourself on express way of straying, and it's, it's going to be disastrous. And uh, before you know what, you are completely destroyed. Thank you. Ibi <laughs> Inshallah. a ti sọ Yorùbá lọ títí n tá a ṣe ní ọ̀sẹ̀ tó kọjá ni àwọn olóyìnbó ní àwọn kan jókòó ni o àwa nítọ̀ kọ́lá wọn san wọn lẹ́sàn-án àjókòó wọn á fi eléyìí á fi á fi pààrọ̀ fún wọn but inshallah al next one bàbá ti ń sọ Yorùbá a máa sọ òyìnbó náà tó ń túmọ̀ sí pé àní sọ haúsá tàbí tèmi nítorí ọgọrẹ tí ò gbọ́ yorùbá wọ́n lè sọ òyìnbó náà kékeré tá a ti sọ ìkọba dẹ́dà kọ́ba pa àṣìṣe inú rẹ̀ mọ́ èyí tó bá jáṣìṣe inú rẹ̀ àtọ̀dọ̀ wa ló ti wá àtọ̀dọ̀ ṣe kọ́ba dẹ́dà kọ́ba àforíjì wa lórí rẹ̀ kọ́ má fi ṣe ìbálẹ́jọ́ fún wa ní ayé bí àti ní gbangba ọjọ́ gbẹ̀ndàlù Eti ó mu mú nínú tá a sọ ọ̀dọ́ba adéda ló ti wá subhanahu wa ta'ala ike rẹ̀ ni kó fi ṣe oríire fún aláyé ń bí àti ní gbangba ọjọ́ ìgbìndà kíámà kó jẹ́ kí a fi wà papọ̀ pẹ̀lú rẹ̀ pẹ̀lú àwọn ànábì rẹ̀ sallallahu ala nabina wa alayhi àti àwọn siddiqun àti shuhada àti àwọn ẹni rẹ̀ kó bá kó máa fi òdodo hàn gẹ́gẹ́ bí òdodo ní gbogbo ìgbà kó jẹ́ ká lè máa tẹ̀lé kó fi ntí ṣe òdodo hàn wá ní irọ́ kó jẹ́ ká lè sáǹdì rẹ̀ kó forí ẹ̀ṣẹ̀ wa jìn wá kó jẹ́ ká lè sẹ́rí padà lọ rẹ̀ kó jẹ́ ká lè jáwọ́ nínú tí ò gbogbo bí gbogbo ẹ bá ṣe dojúrú tó kọ́lọ́mù bá má jẹ́ kí tiwa dojúrú ń bẹ̀ kọjá kí tiwa dà ń bẹ̀ kọba tún wá ṣe kọba tún orílẹ̀-èdè ṣe ìwà ṣe kọ́má dojú ọ̀rọ̀ wa rú <clears throat> kọ́ba fún àwọn tí wọ́n ń darí wa kọ́má sábà fún wọn ṣe lọ́la ọ̀kan ṣoṣo rẹ̀ subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. اللهم صل على محمد وعلى ال بيت على ازواجه وذريته كما صليت على ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خير àwọn أبني a نيما با ìbéèrè níwọ̀nba àsìkò díẹ̀ tí one two three four five. six seven eight. Nine, ten. Number one. Ẹ̀sùn mọ́tò sí. Asalaamu alaykum wa rahmatulah. Akramakumullah ya Sheikh. Ẹ bá Abdallah. Ẹ eh, first okay ìbéèrè àkọ́kọ́ tèmi ṣe béèrè ṣé ká sọ ní Yorùbá rẹ̀ wọ́n sàn yorùbá ẹ̀ ní oṣù sí méjèèjì. ok eh. um, aláwọ̀ kan má bi lórí costrin. naam naam eh, èèyàn fẹ́ travel but kò tí ì kúrò nílé. naam ní gbàbí after one reason ti wọlé. naam so wọ́n á gbìyànjú gbèrò láti dúró láti kírun nílé kátó kúrò. naam ṣé costrin máa fi kí zúùrù yẹn kí ni then tó bá fẹ́ kí ṣó lè kí asiri mọ́ papọ̀ ṣó máa kí asiri náà yẹn ní costrin àbí báwo ló ti máa ṣàárín yẹn. naam òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tó bá fẹ́ rìnrìn àjò ká fi àpèjúwe ṣe ti zoro tá a mú wáyé tí zoro ti tó ó dẹ̀ fẹ́ rìnrìn àjò yóò kan zoro àti asiri yẹn pọ̀ bọ́ tí yóò kí pé ni yóò kí zoro pé yóò wá mú asiri wá jẹ́mu taqdim ìyẹn. píparun pọ̀ sí àkókò àsìkò rẹ̀ ṣùgbọ́n tó bá ti wá bẹ̀rẹ̀ sí gbéra lọ tó ń bá rìnrìn àjò lọ ó ti wà àjò zuru wa tó yóò kì ní kọ́sù tó di báyìí yóò kì ní méjì yóò fi àṣírí mọ́ tàbí ó ti ń rìnrìn àjò ó wá fẹ́ lọ kí zuru yẹn ní táìmù àṣírí ìrìn zuru yẹn o tó bá àjò ni kò ọ wá jẹ́ ọ sọ̀kalẹ̀ níbi tó ń lọ lọ́hùn asiri ti tó arìnrìn àjò ni yóò àmú zuru wa raka méjì yóò mọ asiri wa raka méjì. ṣé lẹ́tọ̀ọ́ láti sọ pé nígbà àgbà tí wọlé kó nílé yẹn ṣé ó lè ní pé òun àkókò ti tó. adúró kí ẹ. lójú sẹ́nà sáà sọ́lá máa ń ṣe ni wípé yóò kì í yóò à kí àsìn yẹn náà. bọ̀ ní pélé yẹn bí jimá gbára ti ṣáì náà ni. then tó bá yẹ pé wọ́n padà bọ̀ nílé láti ìrìn àjò yẹn. bẹ́ẹ̀ni. so ó sì kí zura afri lọ́hùn. bẹ́ẹ̀ni. ní kọ́sìrì. bẹ́ẹ̀ni. so wá délé ní nǹkan bíi bá ìṣá. bẹ́ẹ̀ni. so wọ́n wò pé kóun délé ṣé òun lè kí kọ́sì lójú ọ̀nà àti ó ti dé sí èkó kò tí ì délé gangan bóyá ó ń lọ sí agége ọ ibi báyìí ó wá dó lóṣòdì pé kò ń kí mọ́jú àti ìṣá ṣó lè kí ìṣá ẹ kọ́sìrì torí kò tí ì dé gangan àbí ó ti wà lẹ́kọ̀ọ́ ó ti dé. ó ti wà ló ó ti dé kò. ti wọ̀ ló ti mú àkí pé. ẹlẹ́ẹ̀kejì um, iṣu kan ṣẹlẹ̀ lọ́dọ̀ wa a máa ń sábà jẹ kéèkì lọ́fíìsì wa ẹ máa ń sábà. jẹ kéèkì fóríṣiríṣi issues àmì ó lè jẹ certificate issues àmì ó lè jẹ oríṣiríṣi so birthday yẹn àwọn kan wà àwọn jẹ so tó bá wà kan sí gbogbo yẹn ọ̀gá kan lè fi là pé òun jẹ certificate kan fẹ́ fún àwọn staff ní something kéèkì máa ń wà lára nǹkan tá a máa ń jẹ so ó wá ṣẹlẹ̀ pé mo tẹ̀lé wọn lọ bí wọ́n ti máa ń ṣe kéèkì yẹn gbà tó ti máa ń rà so àwọn yẹn wá ṣàlàyé pé kéèkì táwọn bá tà immediately kò kí n sí branding bẹ̀ ètò bá wà lórí shelf ó máa ń ní preservatives brown brandy fún yẹn so ìgbà ẹni mo tó máa ń lè jẹ́ kéèkì yẹn gbà yẹn so bọ́dà kan wá ṣẹ̀ṣẹ̀ join wa muslim brother ni ó ṣe ti uk dé ni àwọn ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ àwọn jẹ́ kéèkì kan of recent wọ́n ṣàlàyé fún wọn pé àwọn kéèkì kan wà torí èmi ilé ìtàn jẹ èmi ti lọ béèrè mo ṣe lè jẹ wọ́n ní there are different types of um, alcohol ó ní ti liquor ó yàtọ̀ sí ẹ̀sìn tán mu tó jẹ́ ọtí gangan yàtọ̀ sí ìtàn fi ń pèsè food mo wá ní mi ìrírí ìgbà ó ní kì í nǹkan ṣẹlẹ̀ ní pé a lot of food we are consuming wọ́n máa ń preserve so that kò ní bàjẹ́ even biscuit all those baked things yẹn ó gbọ́dọ̀ so that a lè tọ́jọ́ ìtaná alcohol content yẹn kì í ṣe alcohol ti liquor tó ń pààyàn ọ̀ pé a tó tẹ̀ jẹ́ irú ètò máa ń mu nínú ọtí. àwọn ọmọ ìyá wa tí wọ́n wá wà lọ́hùn tí wọ́n tí wọ́n ń try láti ṣègbìyànjú pé halal food ó ṣe wá jẹ́ pé tí wọ́n ń raise issue lórí ìyẹn tó bá yẹ pé bó ṣe sàn yẹn torí even right now uh, ni mo rí Listerine mouthwash Listerine ó strong gan but mo rí pé alcohol wà ń bẹ̀ nínú àwọn ọmọ ẹ̀yà tó jẹ́ pharmacist ní Medina ọmọ Egypt ni ó wá ní kì í ṣe alcohol tí ó jẹ́ haram yẹn mo ní àá tó o bá ní wine o ṣe é gbọ́ but alcohol lélẹ̀ ó di issue but all of a sudden ni wọ́n bá gbé listerine mi wá fún mi wọ́n ní zero alcohol. wọ́n ní zero alcohol wọ́n wá rí yẹn wọ́n wá ní ibi méjì péré ni wọ́n máa ń tà á sí pọ̀ ẹ̀pẹ̀bọ Saudi àti America. wọ́n ra amúyàn pé tẹ́ ẹ bá ní eléyìí ò burú ó ṣe wá jẹ́ pé ẹ tún wá yà kan sọ́tọ̀ wípé zero alcohol total care ni wọ́n ni wọ́n pè é kan wá wà tó bá tó ra bu díẹ̀ sẹ́nu báyìí sí ìgbà tó orin orin ata jẹ́ àpò orin ata máa ń ó máa ń ó máa ń ó máa ń tẹ́kì kòkòrò ẹnu gan bí orin ata ló ṣe rí ó dẹ̀ wà sharp ó dẹ̀ wà effective gan in fact total care ni wọ́n kọ sí lára wọ́n dẹ̀ kọ zero alcohol sí tí ẹ bá ní eléyìí ò míì kí ló dé tẹ́ ẹ wá fi ṣe tó jẹ́ zero alcohol but it pàtàkì ẹ̀ sá ebí mi mú zero alcohol yẹn but incidentally alpha pharmacy tó wà ní ọ̀ṣọ́pẹ́ bí ni mo wá lọ bẹ̀ mo wá ọ̀ṣọ́pẹ́ bí ni tóyìn tóyìn street mo máa ń wá mouthwash ká mo rí sensodyne mouthwash mo rí alistrin yẹn náà mo bá ní mo ń fẹ́ tó wà mintì lóòótọ́ ṣùgbọ́n èyí ó jẹ́ zero alcohol ni wọ́n ṣe mú mi lọ sí ìbẹ̀ yẹn mo dẹ̀ rí zero alcohol lóòótọ́ kò kan wà sharp tó bíi ti Saudi ẹnìkan ti Saudi ẹ̀wọ̀n kan total care sí la bọ̀dé eléyìí wọ́n sàn ní zero alcohol àwọn méjèèjì monitor ebe mi mú méjèèjì yẹn àní alcohol yẹn ò mean nǹkan kan ok ó lè má mean but ìtọ́kàn mi balẹ̀ sí mi so gẹ́gẹ́ bí hadith wa ta kà wa man taqi shubuhat tí ó bá rújú téèyàn bá rọra yẹra fún un kí ló jíṣẹ́ lásán àṣọlám sọ wọ́n ní fọkàdìsítàbùrà ní àrùdìhì wọ̀dínìhì ó ti wá ìkóyọ fún iye ara rẹ̀ àti ẹ̀sìn rẹ̀ kọ́mọ́dé wípé èyàn ti wá máa ra jí alcohol bùsọ̀n tí ó dẹ̀ ní mọ̀ wípé nǹkan ti ń já sàn díẹ̀díẹ̀ náà. السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا وأنتم الله وأحسن الله إليكم وإليك يا mo ní fẹ́ǹdì kan sà. ó ń béèrè ó béèrè question kan ó òun ní mọ́mí òun pé ọ ń ọ máa ìgbàgbọ́ wọn ò dó dáadáa sún wọ́n máa ń lọ sí yẹ̀mí wò wọ́n máa ń lọ ṣáájò. ó lóun máa ń ṣàdúrà fún wọn normally òun dẹ̀ máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú mọ́mí ẹ̀ àárẹ̀ dé bá mọ́mí ẹ̀ so ó wá ń wò ní. pẹ̀lú gbogbo tí wọ́n tọ́jú bọ̀ yẹn náà. kàmáṣáàlà so ó wá ń wò wípé tí ó ní tí mọ́mí òun bá bá àárẹ̀ yẹn lọ hmm. pé òun ní feeling pé ṣé báwo ni òun ṣe máa ṣe pé ṣé òun máa sọ fún àwọn mùsùlùmí ni pé sísin wọn sí ìtẹ́ àwọn hmm. mùsùlùmí. ṣé wọn ò kírun mọ́ ni. Ah, wọ́n ń ah, ṣe ẹni tó máa. kó tètè dìde lórí èèyàn tóró ìṣẹ̀lẹ̀ ní ṣèjẹ́rìí àbíjẹta ni olúwa rẹ̀ máa ń wá mọ́ṣáláṣí dáadáa ó wá rẹ̀ ni ò bá wá mọ́ṣáláṣí mọ́ àkírà nínú àwọn bọ́yọ̀ oògùn tí wọ́n ń gbà fún ọtí ń ni ò bá kúkú lẹ̀ kírun mọ́ ọ wá wọn ọtí yẹn ọ wọn pàṣẹpàṣẹ ntọ́ bá lọ́nà ntọ́ bá lọ́nà àwọn ọmọ rẹ̀ àwọn ń wá sí mọ́sídìí dáadáa wọ́n wá sọ pé tó bí wọ́n ṣe yanjú òkú rẹ̀ àwọn ọmọ ni wọ́n sọ pé bàbá àwọn ò kírun mọ́tẹ́ kú ọtí ni mò ó.

wọ́n béèrè lọ́wọ́ ìyàwó rẹ̀ ṣé ń kírun ó lóun ò dáhùn ó lóun dáhùn question nítorí ó ti dá òdodo ìmáàmù ní ẹ lọ́ọ́ palẹ̀ nǹkan yín mọ́ ẹ lọ́ọ́ palẹ̀ nǹkan yín ìmáàmù ṣe yẹn ó dẹ̀ tó ní àṣùbà kejì ìta làwọn èèyàn míì ti kí mọ́ kí náà ti torí mọ́ṣáláṣí wọ́n gbogbo wọn lọ síwájú ìmáàmù lọ sálámà ó máa wá o. ọ pataki torí ẹni ò kírun kẹ́yìn wá sagbátẹrù yìí pé ọbẹ̀ báyà gbàgbà lọ kírun sí lára kíkú kírun. àṣé ìtumọ̀ ni wípé. ìtumọ̀ ni wípé ní ìsìn tí ayé wà láyé tí ò tí lọ. bí ṣe pé ọmọ kí ní jókòó tàbí ọmọ kí ní dùbúlẹ̀ tó bá jẹ́ pé àárẹ̀ dé ògóńgó bẹ́ẹ̀ kí wọ́n sọ fún tí ó bá lè ṣàlùwàlà tọ́ rẹ̀ dé bẹ́ẹ̀ kò ṣe tẹ̀yẹ́ mọ́ ọba adẹ́dà ó ti mú ìdẹ̀kùn bá kò fi irun gun ẹnì kankan o kò fi bó jíṣẹ́ lọ́sọ̀lá àṣọlám gan fún rẹ̀ ó rẹ̀ jíṣẹ́ lọ́sọ̀lá àṣọlám níbi tí rẹ̀ yàn dé torí wípé kí ni rírẹ̀ tó rẹ̀ ẹni tó rẹ̀ jù nínú wa multiply by seven rẹ̀ ni wọ́n lójijì náírà sọ́là máa ń fìlì ń tiẹ̀. ó dìde ó ní ṣe é ti kírun ni wọ́n ní àti kírun ẹ̀yin náà là ń dúró de ó ní ẹjẹ́ ń ṣàlùwàlá ó ṣàlùwàlá ó tún dákú. ó ṣe bẹ́ẹ̀ tẹ́ mẹ́ta ló fi jẹ́ wípé téèyàn bá ṣàlùwàlá tó bá dákú àlùwàlá ti bàjẹ́. torí tí ò bá ṣe pó bá lù wà lájẹ́ ni ńgbò ń tají padà kò ní ṣe kí ni kò ní tálù wà láṣe títí tó fi kírun ọ̀rọ̀ ẹni rẹ̀ gan kan ó ní ẹ lọ pé Abubakar rọdí àlàkánà ẹni kó kírun fáwọn èèyàn ẹni tí ó ní kí lọ pé ẹni tara rẹ̀ but òjíṣẹ́ náà sáà fúnlámù kò fi ti pé òun ti jí ránṣẹ́ nìkan ó tún yọjú ńgbà tí ara dẹ̀ tán ó wá rí i pé rúmọ̀rù ló wà níbẹ̀ ó ní láláálá abà Allah wal mu'minun illa an yakuna Abubakar Siddiq radiyallahu anhu kò lè rí bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ọlọ́run ọba ò ní jẹ́ àwọn olùgbàgbọ́ ògùn dodo gan ò ní jẹ́ àfikọ́jẹ́ Abubakar umar wa béèrè lọ́wọ́ sàbẹ̀lì tọ́jà làánú àjùmọ̀yìn lónìí ta ló sọ fún ọ wípé kó sọ fún pé kí òun ní rárá abubakar ni wọ́n sọ ìgbà tí ìrì ni mo pè ọ ní apààyàn ni ọ riwaya yẹn wá pé wọ́n tún un yẹn kí wọ́n tún un yẹn kí ló fi jẹ́ pé ńgbà wọ́n di áìlì léèrè kò wọ́n ní kí ló rí sí kìláfà Abubakar tó jẹ́ pé òun là kọ́kọ́ ó ní àá mo yọnu àwọn olùgbàgbọ́ òdodo dẹ̀ yọnu sí pé kí ó bá to ìgbésí ayé wa ẹni tó jìṣẹ́ náà sàásùlàn tó yọnu sí pé kó to ọ̀run wa pẹ̀lú sísáájú fún wa lórí ìrun lẹ́yìn rẹ̀. so lọ sí jẹ́ pé ìrun ẹ̀ ṣe nǹkan tí èèyàn bíi nínú àwọn rírẹ̀ kan tọrọ òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣọlá wọ́n ti ń kírun lọ but ara wa gbé fúkẹ́ kí ló ṣe ó yìí lọ títí títí títí ó lọ sí orí òun yẹn wọ́n ń pariwo wọ́n ń ṣe gbogbo ẹ̀ abọ́kàṣọ sí kìrọ̀dálà ni ò tètè mọ ní tó ṣẹlẹ̀ lọ́ba rí i pé ah òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣọlá ti wà lẹ́gbẹ̀ẹ́ o òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣọlá wà <laughs> òjíṣẹ́ láti kí n di kí n kọ̀tínú kó wọn kírun lẹ́yìn mi ọwọ́ ànáwọ́ sókè ọwọ́ à ń ṣàdúrà òun ṣe kùnú èmi èmi wọ́n ṣàdúrà kò fẹ́ gbà ó ṣàn ta sẹ́yìn òjíṣẹ́ náà sàn ní ara ọ̀tá òjíṣẹ́ náà sàn fún làwọn gbèrún láti bẹ̀yẹn òun òun gbọ̀tọ̀ òun ò jágeere tí ó bá jẹ́ pé kò rẹ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám òun máa ń lo òkè tí ò ní ní bùkátà sí pé ká máa rọ́ irun tọ́ba tí muhammed tí ẹni tí ó ṣe ìkọ́ ọmọ ṣe ìkọ́ ọmọ tán tí ẹ ti bìlà but eléyìí ó rẹ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám ni bó bá ti gbóhùn tó bá ti ṣe àwọn takbirat yẹn sẹ́yìn Abubakar radiyallahu anhu wọ́n bá gbé ohùn sókè tí wọ́n fi kírun tán ló sọ pé ah ńgbà tí mo ní kó kọ̀ntínú kí ló dé tó fi kọ̀ntínú abọ́kẹ́ wa èmi kí n kọ̀ntínú kẹ̀ kí n lídìí ojúṣe mi o. so irun ẹ̀ṣá yìí kìí ṣe nǹkan déyàn bí téyàn bí ṣeré tó bá jẹ́ pé kò wá lè mìíràn pàápàá tó jẹ́ pé ó kàn ní consciousness ni wọ́n ní kó máa fòye yẹ kírun bọ̀dù wípé àsìkò kan lọ́wọ́ á jẹ́ pé ìyẹn dẹ̀ ní consciousness ọlọ́run ò fi ìrùn gun ẹni ẹ̀dá tí consciousness yẹn bá ti wà ń bẹ̀. ta mo gẹ́ta nǹkan tí mo fẹ́ fàyọ níbi nǹkan tẹ̀ sọ yẹn ni pé mo fẹ́ confam dára ni pé ṣé ṣé ìtumọ̀ ni pé kí woman yẹn bá ń jẹ́ tó dẹ̀ ṣe ń tójú bọlé yẹn náà. Um, ṣó o rí ẹni tó ń kírun tó ń tójú bọlé ó bẹ́tà ẹni tí ó kí pàápàá tó ti yọba ni ó ń tojú bọlé kí ló pè é mùsùlùmí ni bọ̀t kò jágéré ni kò dángájí tó ti yọba tírú ìwọ̀n bá kú àwọn pàrùpàrù di irú tiẹ̀ wọ́n ó kírun sí la pọ̀ ẹni rẹ tọ́jẹ́ pé ibi tó bá wà àwọn èèyàn rẹ náà wà ń bẹ̀ kí wọ́n fi ṣe kìlọ̀ torí wípé sọ́ọ̀mù pé tóun bá kú àwọn èèyàn sì kú lẹ́yìn tí wọ́n ń ṣerú iṣẹ́ báyìí tí wọ́n bá mọ̀ pé ah ẹni re táwọn ń ro kàn sí pé tọ́ba bá wọn tọrọ lọ́dọ̀ ọlọ́ba pé wọ́n ọlọ́ba forí jì ọlọ́run ó tiẹ̀ wo tiẹ̀ má wọn lára kò bá wọn kírun síhun lára wọ́n tẹ̀ jẹ́jẹ́ tó ti yé báyìí nìkan but kí ẹ má ti ìjà kan mọ̀ náà nígbà tó ti wà láyé yìí kí ẹ má ṣe wá sí fún kan wípé ìwé gbogbo òun tẹ̀ ń kí o ìtójúbọlé yín ká ẹ̀ ó yóò lè dìwó àti pé ṣọ́ọ̀mà àwùjọ tá a wà èéfín ti gbọ́ gbogbo nǹkan ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ní wọ́n ń tojú bọ̀ tí wọ́n ń wá lọ yìí mùsùlùmí náà ni wọ́n ń pè wọ́n àáfàá ni wọ́n àáfàá ni wọ́n ń pè wọ́n kódà wọ́n ń sọ wípé wọ́n máa sọ wípé gbogbo àwọn tí wọ́n ń takò àwọn yìí wọn ò dámọ̀ ni wọn ò rí na ìmọ̀ ògèrè ni wọ́n ní wọn ò ní ètò jinlẹ̀ nínú mọ̀ wọn ò dẹ̀ mọ̀ pé ìjìnlẹ̀ nínú orí burúkú làwọn ẹni tí yẹn ń pè so ọ̀rọ̀ àwọn eléyìí dẹ̀ dàgbà jù ẹ lọ wọn ò ní tètè gbọ́ ọ̀rọ̀ tiẹ̀ ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ti dàgbà sórí ìbàjẹ́ ni wọ́n fẹ́ lísìn sí so samahum ọ̀rọ̀ ti ó ti dojúrú fún wọn wàhálà ti mẹ́mbẹ́. kí ṣe ìyẹn nìkan ni nǹkan tí mò ń sọ ta mi ṣí ọ̀rọ̀ yẹn dáadáa pé ó ń tojú bọlé. wúmọ̀ yẹn ó ní ó lè pe pásítọ̀ ní ìsìn pé ẹ ṣàdúrà fún mi so nǹkan tí mo wá ń tà fí ẹ yẹn gbọ̀ngàn ni pé ṣé tí ìyàwó yẹn bá kú sí ṣé òun lè gbà wọn ṣé òun lè dákẹ́ débi tó máa sin sí tẹ́ àwọn mùsùlùmí pé tó bá sin síbẹ̀ ṣé òun ò ti kí ìpín muslims. rárá mùsùlùmí ni but áṣì ni áṣíà ni ẹlẹ́ṣẹ̀ ni but mùsùlùmí ni ará àwọn àfáà tí wọ́n ti gbogbo ń tọ̀ sọ yìí bẹ́ẹ̀ ni àfáà ni wọ́n ń pè wọ́n wọ́n lè gbọ́ pé kí pásítọ̀ wá ṣàdúrà fáwọn kẹ́ jáde ńlẹ̀ láàárọ̀ wọn wọn kọ̀kọ́ wo ṣẹ́ná wọn tọ́ ọba ẹ̀pẹ̀ wọn torí tìrìtì ọmọ àyà kan ọ̀rẹ́ bàbá rẹ̀ bàbá rẹ̀ wá ní ah, kó tiẹ̀ bóun pé àwọn àfa àwọn àfọ òun kí wọ́n wá ṣe wá àsìkò wá sí lóní kí wọ́n wá ṣe wọ́n ṣe wá sí ọ̀hún yọ̀bọ̀yọ̀bọ̀ tí wọ́n bí wọ́n ṣe bí wọ́n ṣe ṣe wọ́n wá láwọn ṣàdúà ibi àdúà ní wọn bá tẹnu bọ àyájọ́ bàbá yẹn dẹ̀ lódodo ó mòdodo ó ní kò mọ̀ wípé àwọn tó ń pè láàfà ògbóbi tí wọ́n gọ sí ni ó lóun sáré palẹ̀ fún wíńdò dé nítorí ẹni tí ń bá ń bọ̀ tó ń bá ń gbọ́n tí wọ́n sọ wọ́n sọ wípé àṣé bàbá yìí àsáláwo ni ní tó ń gbọ́ lẹ́nu wọn níbẹ̀ ló ti sọ pé òun ò tún báwọn eléyìí ṣe mọ́ láyé òun ike fine àwọn ọ̀dọ́ yìí lóòótọ́ wọ́n lè máa wọn ò ní sùúrù wọn ò wọn ò lágbè kalẹ̀ gbogbo ẹ̀rí pàpàpàpàpàpà torí dáwọ̀ èsè tí èèyàn máa kàn ń sọ̀rọ̀ jakajakajaka bó ṣe wù yọkọ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ gbọ́dọ̀ síwájú kí ìmọ̀ tó máa lé ìmọ̀ yẹn ẹ̀kọ́ yóò wá jẹ́ kí ìmọ̀ ó yọ nàmọ́ fi ń sọ yí pé ìmọ̀ tí ò sí ẹ̀kọ́ ń bẹ bí èsújò ní tómi ò jáde ń bẹ látara bẹ́ẹ̀ lèyìn ó fi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwùjọ dàrú ju bóun ṣe ń rọra ń wo ẹ̀ lọ. ọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣe wọ́n lè ń pẹ̀lú àwọn láàfà wọ́n ń pẹ̀lú àwọn láàfà. then the jazakumullah the second kìíní tí mo fẹ́ béèrè àwọn tó máa ń ṣe agent ilé. so kéèyàn ṣègbìyànjú láti bárú òbí bẹ́ẹ̀ sọ̀rọ̀ tágbàlagbà kan bá wà tó nímọ̀ tí wọ́n lè gbọ́rọ̀ sí lẹ́nu kó ṣègbìyànjú láti nà. irú àwọn tó máa ń ṣe agent ilé. nà dalal. fẹ́ rent ilé. nà. àwa lọ a lọ gba bóyá ó lè sọ pé òun ní ilé kan àwa fowó kun. a lọ gbé nílé. tó nílé bá sọ pé bóyá seventy thousand òun lè sọ pé ẹ máa sanwó commission ẹ sanwó agreement fẹ́ ṣe kinní kan á fi bóyá bíi sixty thousand fi kún. mọ̀ ń bọ̀ iṣẹ́ tó ń ṣe yẹn ó ń ṣiṣẹ́ fún nílé ó dẹ̀ ló ń ṣiṣẹ́ fún ẹni tí ó ń wálé ẹni tó ń gbalé náà bí. agirimẹ́ǹtì àti commission commission yẹn agirimẹ́ǹtì yẹn ṣe nílé lónìí àbóhùn. òun ni rárá nílé lónìí agirimẹ́ǹtì ọkọ̀ onílé lónìí commission ni tiẹ̀ commission ni tiẹ̀ látọ̀dọ̀ enílé látọ̀dọ̀ enílé commission ni tiẹ̀ látọ̀dọ̀ enílé. no ó dàbí pé bí mo ṣe mọ̀ tán ọ máa ń fowó kun lọ́wọ́ ara kan. lórí tó bá ṣiṣẹ́ fún onílé tó dẹ̀ tún ṣiṣẹ́ fún tẹ́nàntì kọ́ gbowó iṣẹ́ rẹ̀ kò sí haramu bẹ́ẹ̀ sọ̀tì sọ̀kan kó ṣiṣẹ́ fún àwọn méjèèjì yóò dẹ̀ yóò jẹun but nítorí wà ń bẹ̀ ni wípé kọ́ má jẹ àjẹ àjẹpara tí ó fi di wípé yóò wá everything but ibi tí fákàlì ulama àwọn méjèèjì ló ṣiṣẹ́ fún yóò dẹ̀ gbowó iṣẹ́ rẹ̀ but kọ́ kọ́ má jẹ àjẹpara. Number three. Sẹ́nà Abdi Mustapha, sàlámà àdàsẹ́nà màmá tí ẹ ló ní jù níwọ̀n ìgbà pọ́tọ́kọlọ mi mọ̀ mo ti bárò ẹ̀ pàdé rí ẹ máa ní láti gbà àfà ládùúgbò yẹn tẹ́ ẹ máa sanwó fún tó tá a máa bá wọn ṣe nìkan tẹ́ bá ní ẹ̀kan pèèyàn kan bá sọ wá lòun gbọ́ but this person have now to ó láti jẹ́ ni tí ó máa dúró tì í tí ó jẹ́ pé bóyá oṣù kan ni o bóyá oṣù méjì ni bóyá oṣù mẹ́ta ni bóyá oṣù mẹ́fà ni bóyá ọdún kan ni o tá a lọ rí every day tí a fi dè àtọ̀gbẹ́ tí wọ́n máa torí mo ti rírò ẹ̀ ọ̀nà tá a lè gbà but irú yẹn òun ṣe tí ó jẹ́ pé òun náà tójú bọlé but kò gbàgbọ́ yé Islam dáadáa ọkàn ni <laughs> so àwa rí i pé bẹ́ẹ̀ni pé ẹni fẹ́ràn ṣẹ̀fẹ̀ wọ ẹ̀yàn padà sí Islam làwọn á gbé pé ẹ̀kọ́ bọ́n ṣe ń ṣàlùwàlà kó tiẹ̀ ṣe lójú yín because ẹni pé ẹlòmíì gan àlùwàlà ẹ̀gbọ́n òde dédé <laughs> so ibẹ̀ yẹn takes about a year or two bí ọdún kàbọ̀dún méjì káàfáà yẹn tó wá sọ pé ah níwájú ọlọ́run àti èèyàn pẹ̀lú alukurani òun gbà pé màmá ẹ̀ ti dúró déédéé adẹ̀ nígbàgbọ́ nítorí pé a lè jókòó tì ọlọ́run náà la lè bẹ̀tì pé kátó bẹ̀tì definitely àtúgbọ́dọ̀ máa tún máa bá wọn sọ̀rọ̀ lóòrèkóòrè kì í sọ̀rọ̀ mm, kì í sọ̀sẹ̀ kan kì í ṣoṣù kan ó lè má sáwọn rẹ̀. torí pé káwọn bá ẹ mọ̀jà gẹ̀bù ní gẹ̀bù ní pé kò kúkú tí ṣe kinní mọ́ ó ti di kèfèrí tó bá ti kú ànísìn iná nílọ tààrà láà àṣìṣe wa lórí rẹ̀ nu orójìṣẹ́ náà rà fáwọn ọ̀gá òsínbà ẹ̀ àìmọye ìgbà ọgbà insult ọgbà gbogbo ẹ̀ síbẹ̀síbẹ̀ nǹkan oyin oyin oyin ṣe gbìyànjú kọba rẹ̀ rà mọ́ṣá fún wa ṣe. asalaamualeykum. wa alaykum asalaam wa rahmatulahi wa barakatuh. torí tèmi sa lórí wàlímọ̀ta lórí. wàlímà eh, wàlímà kùrán tí àwọn àbá máa ń sábà ṣe ọ̀la ti fẹ́ rò pọ̀ mọ́ afla àti àpá mọ́dúrásà náà máa ń ṣe ó jẹ́ ká máa ọ̀nà méjèèjì bóyá jẹ́ pé a máa ń fẹ́ sára fún. èwo ni afla èwo ni wòlímà. afla tí wọ́n máa ń sábà ṣe láwọn mọ́dúrásà alùsùn bẹ́ẹ̀ ṣẹ́bọ̀ náà ní bẹ́ẹ̀. wọ́n pa ọkọ̀ ọkọ̀ rẹ̀ ní àpadà. kò yé mi o. bó ṣe mú olúkálukú àwọn eléyìí ni wọ́n ń graduate fún Quran àwọn eléyìí ni wọ́n ń graduate fún ẹ̀kọ́ tí wọ́n kọ́ àbí bẹ́ẹ̀ kọ́ kí ni ìpìlẹ̀ ẹ̀kọ́ Quran ni àbí Quran kọ́ ni ẹ̀hẹ́n sórí ọgọ́rọ̀ àwọn tí wọ́n láwọn ṣe òdì máa kọ àn ọmọ tí wọ́n láwọn kọ́ gan òlè kọ́ àn àwọn náà ń ṣègbìyànjú ni wípé ọ̀nà oúnjẹ àwọn ni wọ́n ti sọ́dọ̀ ọ̀nà oúnjẹ tó jẹ́ pé ibẹ̀ làwọn ti ń jẹ àsìkò táwọn kókó kákòókò àwọn nìyẹn ó wọ àwọn dẹ̀ nìyẹn àmọ́ kan wá báyìí rí ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà aṣọ ilé ìfún hajj ló pa á pọ̀ tá a ṣe gbogbo àwọn àlàyé ìfún wọn á ní à ọmọ mẹ́ta lòun ní tí wọ́n ṣe òlímọ̀ bóun bá ti délé ọmọ ṣakídẹ̀ ni mo ń tàn advance fún ọ wá pé àwọn ọmọ ìjókòó kọ wá àwọn àyọkà gan tí wọ́n ní wọ́n kà yìí kó o sí kó o gbọ́ gbogbo ẹ̀ subhanallah gbàtà padà ríra ó ní tí wọ́n fún wọn kì í ṣe púpọ̀ lọ náà nínú sọ́tò Hujurat nínú sọ́tò Baqara nǹkan kan báwọn ó lóun lòun ṣe ìjókòó lòun kọ́ àwọn ọmọ òun ni wọn náà bá dà fáwọn ní àṣẹ ah, pẹ̀lú gbogbogbò tí mo bí mò ń ṣe rí pé òun òun yẹjú tó òun lòun ṣiṣẹ́ yẹn òun wà sọ fún àfáà wípé owó tí ẹ ní ẹ gbà àjọ pin ni o torí pé kí ni àjọ ṣiṣẹ́ yìí èmi mo tiẹ̀ ṣe tó jù ń bẹ̀ nǹkan kan báwọn àṣà òní pé ọ̀gọ̀ọ̀rọ̀ owó tí ìṣe àwọn ni owó tí wọ́n fẹ́ gbà ń bẹ̀ ni ntí tí afla yẹn kàn fi yàtọ̀ díẹ̀ òun ni wípé à ń rí òmíì tí wọ́n ń ṣe látara pé wọ́n ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ but kólúkálukú tún àníyàn rẹ̀ ṣe <laughs> tọ́ba yẹ pé láti fi pawó ni ewu wà ń bẹ̀ tó pọ̀ gan-an ṣùgbọ́n tó bá yẹ pé ká láti fi jọ yí pé ok àwọn ọmọ yìí wọ́n ti dángájí láti fi attract àwọn arú wọn tí wọn ò fẹ́ kéwúké láti fi wá kéwú torí mo rántí quite right as late back as 1960s irú nǹkan báyìí ló jẹ́ kí wọ́n kó ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn wa lọ sílé kéwú. Ah, bàbá wa sheikh kamaluddin al-adabi rahimahullah rahmatulahi wọ́n nílé kí ó kàn ní ìlú kàrẹ́ wọ́n ń pè ní madrasatul adabiyatul kamaliya àwọn afáà tí wọ́n gbà síbẹ̀ mashallah aleyhi kódà visitors máa ń wá láti Cairo àwọn lárúbáwá nǹkan kan báwọn ṣé ọmọ impact yẹn máa ní láwùjọ yìí pé ah ilé kéwù yẹn kódà àwọn lárúbáwá máa ń wá àwọn èèyàn kó ọmọ wá síbẹ̀ ọ̀gọ̀rọ̀ wọn kìí ṣe àwọn tí wọ́n tiẹ̀ tá a sọ pé wọ́n fọmọ sílé kéwú but n tó ṣe gangan ní pé tí wọ́n bá ti fẹ́ ṣe hafla àwọn bíi ìtàn àwọn ànábì ọlọ́run ọba sallallahu alaihi nabiyina wa alayhi àtàwọn àtàn oríṣiríṣi báyìí èdè lárúbáwá ni wọ́n fi sọ ìtàn yìí tó bá yẹ pé àwọn ànábì yẹn gẹṣin àágùn ẹṣin ẹṣin gidi ẹṣin tòótọ́ tó àwọn kan ó máa rọ ah, tajwidul Qur'an ó ń lọ dáadáa tíra mọ̀rán ti pé kìtàbùlù ọ̀kùnrin tá a kà ń gbà náà nígbà yẹn gan ni wọ́n ní ká máa kà àti oríṣiríṣi báwọn ọgọ́rọ̀ tí àwọn tíní ọ̀wá máa ń lọ ń ta ní ah, ọmọ yẹn nìyẹn ọmọ yẹn nìyẹn kódà àwọn eléégún wọ́n tara rẹ̀ fọmọ sílé kéwù tọmọ wọn tibẹ̀ di ọ̀dọ́ fọ́lọ́wọ́ ọ̀fọ̀ sábà nítorí ìgbà tó kálukú bá ti bọ́ sí ti ìdí ìwé àti gbogbo ẹ̀ ibi tó bá sì pòórá sí torí omi inú wọn tá a bá pàdé ń gbòmí báyọ̀ ní ah. àbí wọ́n kọ́ ni àyọ̀ ah, èmi náà ni ẹ̀yin sì wà lẹ́nu ẹ̀ mo ní ah, àárọ̀ náà mí ni ọ̀nà ẹ̀ sì wà lẹ́nu ẹ̀ à wà lẹ́nu ẹ̀ ibi tí wọ́n ní ká wá ṣe gan ni ẹ̀ ẹ̀rí ọkàn jẹ́ wọn pẹ̀lú tí wọ́n ti gbìn sí wọn lára nígbà yẹn tí wọ́n làṣà wọ́n fi ìpáyà ọlọ́run ọba ṣe ọgọ́rọ̀ ọ̀dọ́ ẹgbà náà wà dada, dáadáa sọ̀hánàlá wọ́n na ẹ̀gbọ́n mi débi gbogbo ara látara pé <laughs> ṣàwọn gan but èdè náà torí pé kí ni mi sunkún délé bàbá bàbá kẹwàá ni kó kú máa wá gbé òkú padà bàbá yìí fẹ́ máa wá tó ni wọ́n lu ẹ̀gbọ́n mi ní gbogbo ara bẹ́jẹ̀ báyìí náà tó ní a kú jẹ́mìíràn àjò ní kìí ṣe asakula torí nígbà yẹn àmọ́ yìí pé ká ṣe kankan torí tọ́lọ́mọba torí kí n má bàa kú sílé kéwù ká má bàa nà ní bẹ́jẹ̀ ló yẹ kí n mọ á tẹ̀wá tí ó wò wá dá lọ́gbà olídì ní kúnra ló ṣe kí ní kankan kìí ṣe torí ọlọ́ létà àgbà tí sákò <laughs> yẹn wá ń dé nìkan bíi mẹ́bí seventy àti àwọn pé ah gbogbo nǹkan yìí o ó yẹ ká ṣe tòlítọ́lọ́ ọmọ nípa alhamdulilah látara bẹ́ẹ̀ ni ò jẹ́ kí èèyàn ó fà sẹ́yìn mọ́ because tó o bá ṣe nǹkan torí tọ́lọ́ ọba ta ló gbé wá ṣe ta ló fẹ́ fún ọ lẹ́sàn-án ẹ̀hẹ́n so that is it. Uh, now. naam àwọn àwọn wíláwà ni. láwà ni ó dìfẹ́ǹtì ó dìpẹ́ndì sheikh adam abdullahi alayhi lórí rahim ọlọ́run tawasa wọ́n ní politics kan tí wọ́n ń ṣe nílẹ̀ yorùbá ni láti fa àwọn kan mára torí wípé kí wọ́n fi gbẹ́sìn yìí àti pé kí wọ́n fi lápa nínú àwùjọ nígbà tí wọ́n bá fún un ní bàbá àdínì òun náà ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi àwọn nǹkan kan tí bàbá sọ ni ẹni tó bá fẹ́ lọ pàápàá tó bá jẹ́ àfa ìkànsà tó bá jẹ́ pé lílọ yẹn yóò pe àkíyèsí àwọn tí wọ́n wà ń bẹ̀ wá tí wọ́n fi gúnlé èmi ní personal example kan mọ́dà yìí lọ mi wọ́n fún ní yàdí mi gbogbo àwọn èèyàn wá ń wo àtinúlé àti ní láti ta ṣé yóò lọ àbí ò ní lọ òun àwọn ará àṣàlẹ̀ kó fẹ́ wo wípé tọ̀ <laughs> ó ti dùn báyìí á wo ń tẹ́ ṣe mo béèrè ṣé wọ́n fún mi ní chance kí n sọ̀rọ̀ ìbá ṣe thirty minutes wọ́n ní bẹ́ẹ̀ ẹnikẹ́ni tí wọ́n bá ti fi jóye ẹ̀sìn ó ṣe nínú ẹ ó ṣe ọkùnrin ni o ó ṣe obìnrin ni o àwọn nǹkan tó yẹ kó mójútó nì ó dẹ̀ lápá ó pè bó ló ṣe lápá àwọn ọmọ wọn àwọn wò pé àwọn fi ké ìyá àwọn wá gbádùn wọ́n ní kí wọ́n kó nàìjíríà brit ni wọ́n fẹ́ fi ṣe àwọn pé náà bá ń fa àwọn lọ sọ̀hún wọ́n fa àwọn lọ èmi náà ó wọ́n tẹ̀ fling yìí pé kí wọ́n gba citizenship àti gbogbo orun kaba yẹn bàtí màmá dán màmá ò lo màmá ò lo àsìkò tó pọ̀ lọ títí kí náà sọ wọ́n ní <laughs> she was very blunt sáwọn ká àwọn ẹ̀yà <laughs> àwọn ẹ̀yà àbọ̀ Aisha wọ́n ní kèfèrí làwọn eléyìí mo ní kí ló dé ó à jímà jímà nìkan ni wọ́n máa ń kírun sọ́yẹ́ kó rí báyìí mo ní ara wọ́n fún mi ní ẹ mú sùúrù wọ́n ní kí n mú sùúrù kí n má rí irun jímà kì kí n má rí àtàlátù lọ kí n má lọ kínníkínní lọ tí mo bá délé kó yọ pọ́npọ́ kó fi lù mí pa eré bí àwàdà eré là á pè é èmi ń lọ múra ni mo dé airport mo gba kọ́ wọn ní ìyá ìyàwó rẹ ti wà ní airport o flight báyìí kó lọ pàdé rẹ kó gbé lọ ní àìsàn wọn ni kó wọn kú sí nàìjíríà ń bí kó wọn máa rí ìrun kí wákàtí márùn ó pé òun ju wípé kó wọn wá dúró ní amẹ́ríkà ó ní kí ni wọ́n ń ṣe lọ nígbà àwọn kan dẹ̀ ń àforí àfọ̀n kódà bí wọ́n bá sacrifice ni wọ́n gan nínú àwọn tẹ́ claim pa àwọn lágbọ̀ọ́yé wọ́n ṣe kínní so àwọn nǹkan báyẹn opportunities kọ̀ọ̀kan kọ̀ọ̀kan téèyàn bá ní ọ̀rọ̀ ọ̀rọ̀ òdodo kò ní ìdíkọ́ pọ̀ lọ́rọ̀ títí gbogbo tó bá ti rí pé àwọn èèyàn fi àjálà sọ̀rọ̀ kò sódodo ń bẹ̀ ni àsìkò téèyàn ó fi sòdodo kéré ju wípé kí ẹ̀dùn wa máa fi nǹkan míì ọba fa àyà kan eléyìí ó gbé nítorí ó gbé gbọ́ bóòlù ṣe kaná gbogbo àsìkò táyé láti fi sọ̀rọ̀ owó ti kéré àtúnwá tún mú àwọn nǹkan tí ìtara rẹ̀ àti títí bọ̀ so gbogbo ó wá di entertainment àwọn entertainment yẹn ni ò jẹ́ kí nǹkan ó ṣe kìíní kọ́ba rẹ̀ dà kó dítùtà bá ṣe kọ́lọ́n bá bá gbà lẹ́sìn fọmọ́dà ló àláyà. Hmm. ẹ sà lórí irun sà. irun. ẹ bẹ́ẹ̀ hmm. etí àti lórí fọ̀rẹ́sà. náà. àwa ẹni tí ó kírun fún wa. náà. ó jẹ́ kó jókòó tàṣà gbà mí méjì kò ó dìde. nà ibo dìde dé. ó ti ká ọkùn lẹ̀. ó ti ká ọkùn lẹ̀ ṣó ti nàró dúró. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ò bá ti nàró dúró kó padà kò sí nǹkan kan tí ó mú wa. kódà kí bá ti di pé ó ti nàró dúró kó kọ̀ntínú kó padà wá mọ́. so ẹni ẹ wá kúkú mú ìgbà tó dé orí rákà kẹta ó wá jókòó ó gbàgbé bẹ no ó wá jókòó pé kó kúkú mú tàṣàhúdù wa ó ṣe wá kí méjì ó wá sálámà wá ṣe ìbàdí ṣé ó mú bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ á bí léèrè bọ́yọ̀ kan nínú àwọn aráka tó kí síwájú yẹn bóyó ní wàhálà inú wàhálà tó lè ní òkè fatia. òun gbà á lérò pé ipe tàṣàhúdù. bẹ́ẹ̀ bí kí ló wá sọ. òun gbà pé tàṣàhúdù tí òun ò ṣe yẹn síbẹ̀ ara rúkùnù. mistake ló ṣe mistake ló ṣe. kọ́lá ń forí ní gbogbo wa. aláàánú. musalli ọ̀rẹ́ yìí. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيت الازواج وذريتك كما صليت على ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت وعلى ازواجه وذريته كما باركت على ال السلام عليكم ورحمه الله وبركاته